الحمد لله يمن على من يشاء بهدايته للإيمان ويقبل أهل الكفر والطغيان وأشهد أن لا إله إلا الله يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن وأشهد أن محمدا عبده ورسوله المؤيد بالنصر والبرهان صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أيها الناس اتقوا الله وافعلوا الثبات على الإيمان لا شك أن الإيمان نور يقذفه الله في قلب العبد أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربي فويل للقاسية قلوبهم للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال وقال فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يريد أن يهله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون والإيمان منكم من الله على العبد قال تعالى بل الله يمن عليكم أن هداكم للإيمان والإيمان اعتقاد وعمل كما قال الإمام الحسن البصري رحمه الله ليس الإيمان بالتحلي ولا بالتمني ولكنه ما وقر في القلوب في الأعمال ولهذا عرفه أهل السنة والجماعة بأنه قول باللسان واعتقاد بالقلب وعمل الجوارح أو عمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية وهو بهذا الاعتبار ضمانة الثبات في مواقف الامتحان ومركب النجاة في طوفان الفتن وأمواج المحن وقد علق الله تعالى على الإيمان خيرات كثيرة عاجلة وآجلة فرتب عليه توفر الأمن والهداية والهداية في الدنيا والآخرة قال جل جل ربنا الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون كما رتب الله عليه طول الحياة طيبا وتوفر الأجر الأجر الأجر الحسن قال تعالى من عمل صالحا ذكر أو أنثى وهو مؤمن فلنهينه فلنهينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقد تكفل الله بالدفاع عن اهل الايمان خاصه قال تعالى ان الله يدافع عن الذين امنوا والإيمان الذي هذا الدين منجزات ذو أركان ستة وذو شعب تزيد على سبعين شعبة قال صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره وقال صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أعلاها قول لا إله إلا الله وعدناها إماطة الأذى من الطريق والحياة والعبر من الإيمان إن الإيمان بأركان الستة وحدة متكاملة يشمل كل ما يجب الإيمان به ولا يكفي الإيمان ببعض هذه الأركان دون بعض قال تعالى إن الذين يكفرون بالله ورسله ويريدون ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونشكر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا والذين آمنوا بالله ورسله ولم يفرقوا ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما ومن حكمة الله سبحانه وتعالى أنه لا يترك عباده بدون اتباع يميز الصادق في إيمانه من الكاذب المنافق كما قال جل ربنا أحسب الناس أن يدركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين وهنا يظهر الفرق بين مواقف أهل الإيمان وأهل النفاق والكفران وسنعرض هنا جملة من تلك المواقف كما بينها القرآن الكريم فمن ذلك موقف الفريقين عندما يدعون إلى يدعون إلى الله ورسوله ليحكم بينهم فيما تنازعوا فيه قال الله تعالى أو موقف المنافقين ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إلى فريق إلى فريق منهم معرضون وإن يكن له الحق يأتوا إليه مذعنين أفي قلوبهم مرض أم ارتابوا أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون ثم بين سبحانه موقف المؤمنين عندما يدعون الى حكم الله ورسوله فقال انما كان قول كان قول المؤمنين اذا دعوا الى الله ورسوله ليحكم بينهم ان يقولوا أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون هذا موقف الفريقين عندما يدعيان الى التحاكم الى شريعه الله وهو موقف لا يزال يتكرر كلما جدت قضيه غارضه نازله المؤمنون يريدون حكم الله ورسوله يريدون حكم الله ورسوله فيما فيها سواء كان لهم او عليهم اما المنافقون انما يريدون حكم الله يريدون حكم الله ورسوله فيما إذا كان لهم أما إذا كان عليهم فإنهم يهربون إلى حكم الطاغوت ليخلصهم من حكم الله فاتقوا الله فاتقوا الله تعالى والزموا طاعته وطاعة رسوله صلى الله تعالى عليه وسلم أقول ما تسمعون وصلى الله تعالى لكم إنه الغفور الرحيم ọpẹ́ fún ọlọ́run bá ọba lórí wa ó sì rìbùn wípé òun ti wá ní mọ́mí ó sì tún jẹ́ ká náà níbi tí orin náà tó tóbi dé nítorí tó ń tìtorí ẹ̀sẹ̀ rìbùn lé wa lórí tí ò sí lára àwọn kèfèrí ni ti jẹni tó ń bínú sí. Si ni wọ́n fi dẹni tó ń tẹ́ ọlọ́run bá wa náà ọba tí gbogbo ẹ̀dá rẹ̀ tí ń bẹ ní sánà àbílẹ̀ ń pè ní tó sì jẹ́ pé gbogbo ìgbà ní ìbẹ̀ pẹ̀lú wa mo ń jẹ́rìí pé anábà Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rọ ọlọ́run wa náà ní ìṣẹ́ rẹ̀ ní àti àrántí fún ànábì sallallahu alaihi wa sallam pẹ̀lú ìrírí ọ̀rọ̀ fi múlẹ̀ láti sin ọlọ́run ní sọ́lọ̀ tó sàrà sí bánadí nìyẹn sallallahu alaihi wa sallam òun náà lọ́wọ́ ń sì fi sàrà sí báwọn tó tẹ̀lé tí wọ́n jẹ́ àbábò rẹ̀ ọlọ́mọ́ta bá ní sàlẹ̀ fún ìkẹ́ tí wọn náà àtúgbà àwọn ará ilé ànábì àti gbogbo àwọn tí wọ́n tún ń tẹ̀lé wọn tó fi dórí ẹnìkọ̀ọ̀kan wa náà ọlọ́run tó wálẹ̀ ní tí ó ràn án sí kòkòrò àbí tẹ̀lá náà tí a bá wòye sí ayé pẹ̀lú ìrírí ìwọ̀nba tá a ní látọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa yóò ní àwọn kankan tá a lè máa tọ́ka sí táwọn èèyàn fi dé èèyàn táwọn èèyàn gangan náà fi pẹ̀ra wọn léèyàn àbí tí wọ́n fi mọ̀ táwọn dé táwọn èèyàn náà tún tọ́ka sí wọn pé wọ́n dé yóò láwọn nǹkan kan tá à ń rí lára ìwọ̀n èèyàn tá à ń tọ́ka sí. láì ní tó nàpẹnu nínú ẹ̀ lówó ẹni tọ́lọ́run bá ṣe fún ẹni tọ́lọ́run bá ṣe fún kọ́dà bí òfin lọ́run ọkàn ń bẹ̀rẹ̀ láwọn àyè tó pọ̀ níbi gbogbo ohun tó bá ní nǹkan pẹ̀lú tọ́lọ́run fún yẹn ìyẹn ló bí àṣà táwọn èèyàn já pé owó ní ìjẹ ìyẹn ló bí nítòwó bá ṣe sí báyìí ní òrì tí ẹ bá ń pariwo lọ́sùn ló sì tẹ́ ń kígbe ọlọ́wọ́ máa sọ fún ìgbé ẹ̀sọ́ tó tẹ́lẹ̀ torí pọ́pọ̀ yẹn balẹ̀ pé tó bá yẹ pé nǹkan yẹn ní bùkátà tó wó òun ò ní yọ̀nù níbi táwọn èèyàn ti ná ẹgbẹ̀rún mẹ́wàá olówó lè fi inú ná wá mílíọ̀n adẹ́rẹ́bí tó fi ń sàlàyé fọ́lọ́wọ́ pé kò rí báyẹn kò tó báhùn ẹjẹ́ bá yín yanjú ẹ̀ tó lówó ń sọ fún ọ pé rárá ìfòhùn lówó òun ẹ̀sìn láì fi kó lórí ẹ̀dá rú ó ní ẹ̀kọ́ òun lówó torí eléyìí owó jẹ́ ọ̀kan nínú ẹ̀ nínú rẹ̀ nínú rẹ̀ ó nípò táwọn èèyàn máa ń láyé ipò àṣẹ látòjú ẹgbẹ́ bí tádádá ma bá wọ àwùjọ a ní ẹwọ máa tí ó wọ agbádá bínú yẹn àwọn tí ń dájọ nàìjíríà nù ọlọ́run mọ àwọn èèyàn táwọn èèyàn lè fún tí wọ́n ti lọ náà òun náà lòdì ti ipò tó wà yẹn òun náà mara ẹ̀ léèyàn èèyàn tó máa sọ pé èèyàn àwọn nǹkan pọ̀ bẹ́ẹ̀ lórí ti dùn nínú ẹ̀ nínú ipò náà ó lọ́ba lórí ilẹ̀ ayé táwọn èèyàn fi mọ̀ pé ọmọ abẹ́mọ̀ pàtàkì ìbáwọn náà rí wọn bọ́ba bá tẹ̀ tẹ́ ọba tẹ́ ọba tẹ́ ọba tẹ́ ó sì wà nínú nǹkan táwọn èèyàn para wọn ní lórí tí àwọn fẹ́ débẹ̀ tẹ́ tó ń ti gbogbo táwọn èèyàn wá kọra wọn dà ẹni tó kàn wọ́n sọ pé ò òun náà fẹ́ kú lórí tí ò bá ń jẹ́ fún òun débẹ̀ nínú tí a bí máa ń ma èèyàn léèyàn o ni alìmán alìmán tẹ́ni tọ́lọ̀ ń ṣe fún máa ń ma rẹ̀ léèyàn káwọn èèyàn tó sọ pé áhà ah, ah, ẹni ọlọ́run lágbájá ẹ wá bá ń gbé yẹ̀wò síra wọn o kílẹ̀ yìí fi dé èèyàn kílẹ̀ yìí fẹ́ fi dé èèyàn ṣé gbogbo tá a kà á lẹ̀ yìí tó ṣe gbé tẹ̀gbẹ̀ yìí náà torí tá a ní ẹ̀mọ́ kà á lọ tá a bá tètè bọ́ sí shortcut ẹnìkan ò ní rántí sí ìmánì kan o pé kí ìmánì náà wà ní ìyàn àti nàìjíríà èèyàn gbogbo tí mo kàkalẹ̀ sáájú yẹn léèyàn bá rọra ní ọ̀wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bá ń gbọ́ pé ayé ló mọ ayé ló mọ o lórúkọ táwọn èèyàn mí jẹ ayé ló mọ fẹ́ni tó pẹ̀rẹ̀ léèyàn ó lè mọ́ máa láyé nígbà tí sọ̀rọ̀ àtàdáwọ̀ ọ̀bẹ̀ bá dé torí àwọn adájọ́ owó ẹjọ́ kan ló dá tó sọ́dọ̀ mọ́ náà sàǹkọ́ ayé kọ́ lélẹ́yìn mọ́ ayé ló mọ́ níbi tó fi ń pẹ̀rẹ̀ léèyàn àtìgbádùn tó rí mẹ́ ẹni tó jọ lórí tọ́mọ aráyé pariwo pariwo ẹ̀ tí wọ́n gbé gbé ẹ̀ tí wọ́n gbé sépè tó sì fi sépè táwọn kò dèdè bá wọn olórí aláṣẹ onípò tó séèpè tí ẹ ti bàjẹ́ tí ọ̀bá alákòóso ṣe tó fi kó láyé lójú ayé ẹ̀ wọ́n ń gbé sépè ó lọ sáwọn rántí ẹ̀ wọ́n rántí ẹ̀ wọ́n tún ń gbé sépè ó sì wà ní sàárè ó sì ṣiṣẹ́ pẹ̀lú ọ̀tọ̀ ọ̀la ayé orí ibú ló wá wàláì anábì wa sọlọ́lọ́wọ́ tààrà ọsọla, ọ fáàmù ẹ̀ gbogbo ẹni tó wà nírú ààyè bẹ́ẹ̀ tó sì ti rí fún ní láburú ó ti ó ti wáyé o ti wáyé àdánwò àdánwò àdánwò mùsíbà ńlá ẹlòmíín yọ ní wọ̀sàkántún sí mọ̀sáàkínì lẹ̀dí ìnà lọ́là mú àǹfúsà fún wọ̀tàbáyà lákùn kẹ́yìnbàbà àdìnà àdìyí ìsọ́pì lọ́rí ààyè àwọn kan tí wọ́n ṣe àbòsí tí wọ́n parun síbi táa fún wọn pé kí wọ́n tọ́wò ààyè wọn lẹ́yìn náà tún bára yín lónìí ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n lẹ́rìn léèsì ẹni tó fi lọ àbẹ́yìn tó ti lo sáàtì ẹ̀sán ẹsẹ̀kẹsẹ̀ lẹ́nu ní bọ́ bẹ́ẹ̀ wàgbàbá ṣe àlẹ́ látùn kẹ́yìnbà fàáyì náà rí ni in tó ní wọ́n rí sí hàn sí yín ẹnàbí tí wọ́n bá já àwọn ń fa àwọn àpòjúwò yẹn lélẹ̀ fún yín káwọn tó kù wọ́n lè sórí re kí wọ́n lè kọ́gbọ́n bẹ́ẹ̀ kò sàǹfààní fún wọn o tàwọn tí ń bọ̀ lẹ́yìn kókó ọ̀rọ̀ tò ní onígbẹ́ ẹ̀yin ọmọ ìyá mílẹ̀ Islam kí lẹ́yìn fẹ́ fi jẹ́ èèyàn in tó wà nínú ọ̀pọ̀lọpọ̀ yẹn lónìí o ní ajẹ́ amù ajẹ́ amù ohun tó rọ̀ mọ́ pọ̀ yàtọ̀ sí kágbókèlè ní nínú ẹ̀ lásọ tá a fẹ́ wọ̀ nínú ẹ̀ lílé tá a fẹ́ kọ́ nínú ọ̀lọ́pọ̀ tá a fẹ́ gùn nínú ẹ̀ lówó tá a mọ̀ gbóhùn tí ó mọ̀ mí lákàntì tí mo ká dá òfin ẹ̀ lè ní bá tọwọ́ bá dójú ẹ̀ gbogbo tó rọ̀ máa jẹ́ àmù nìyẹn tẹ́lẹ̀ yóò bá fi rọrùn ẹgbọ́ táwọn yóò mọ̀ sọ pé à ó bá fẹ́ pé ìjọba bá dáa ni tọ́wọ́ fẹ́ pá bá ní ìjọba rẹ̀ ni kódà kí tẹ́sí ẹ̀ máa gba èèyàn táàbí táàbí tàwọn sí tẹ́ lọ́dọọdún ta ló sọ pé wọn ò ṣe nǹkan wọ́n ti gbà tí bá ń ṣe bẹ́ẹ̀ sáàmù wa pariwo àríjẹ àrímu tó báyìí wà láyà lè pariwo ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a bá pàdánù kankan tí ò tí ò tí ò lẹ́tọ̀ọ́ ká pàdánù òun náà ni àyè náà. ẹgbọ́n táwọn èèyàn máa sọ pé àtúbá ti bá ìjọba tó dáa ni ibi tó orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ dé kódà síjọba àpapọ̀ tẹ̀ wá wò tòtùn pé ẹ̀rọ nàìjíríà ẹ̀kọ́kọ́ pa wá mílíọ̀n ọ̀la ìnira pẹ̀tún lè gbogbo kọjá bá tẹ̀lérò tàbá pàdánù ìmọ̀

kí ló kù tẹ́ fẹ́ kó rí ọlọ́run introduce sáyé tí ó mú ayé tòrò tọ́lọ́run sí introduce ẹ̀dá kan ìkọ̀ǹkan náà owó ti pọ̀ ẹbọ sí pápá kò sówó kò sówó fúnra iná ẹlẹ́gbàrà sọ pé àfihàn sọ pé kò sówó pẹ̀lú tẹ́ẹ̀nà ojú rí ní tọ́mọ̀ ń fowó sí ẹbọ sí di ayẹyẹ necessary àtọ̀ necessary fúnra yẹn yóò padà pé àtúntò pé kò sówó tí owó ni wọ́n bà náà síbi wọ́n ń jó mùkúlùmù kẹgbẹ́ nìkan kú láyé yìí tọ́láwọn ń tò tí owó ni wọ́n bà náà báyìí olórin tó wá lágá ló gba two million aago káàbọ̀ nílé aago méjìlá àti aago kan ló tó bẹ̀rẹ̀ orin tó kọ́kọ́ ń ṣe fàájì ló bẹ̀rẹ̀ torí pé wọ́n ń tò fúnra yín lẹ́jọ́ padà ẹ̀ mọ̀ fọwọ́ bẹ́ẹ̀ tó bá ti pé kò ní tó bá ti pọ́ láni tó bá ti pàṣẹ ni tó bá ti pé lẹ̀ ni kí lẹ fi òkú ọlọ́run lè di rúù tí dẹ́kun ó fi bá àwùjọ bí ẹ bá ṣe ímánì tó introduce táàkà fún kankan wàhálà lọ́ọ̀ ìwádìí ẹ̀dọ̀wà kí a lè rí mọ̀mínú tẹ́ ẹ bá jẹ́ olùgbọ́lọ́gbọ́ lódòdó ẹgbára lọ́lọ́run wàhálà lọ́ọ̀ ìwádìí ẹ̀dọ̀wà kí a lè rí mọ́tàwà kìlú tí ẹ bá tẹ̀ gbára lé gbogbo ẹni tó bá gbára lé kan lọ́ọ̀bá ni kó gbára lé ibi tí ó ọ̀kan ṣoṣo owó tó sínú lẹ́yìn ẹ̀ wọ́n láyé àbí tó wà fàtàlù tàbátà alàlìmán bá bá ní ẹjá máa bẹ lọ́nkọ́ lọ́n fi wá rinlẹ̀ gbẹ̀ngbẹ̀n lórí imán táà ti wà lórí ẹ̀tẹ́lẹ̀ ọyẹ ká mọ̀ ojú láti bẹ̀rẹ̀ in tí ò sí tó ti mọ̀ nǹkan lé ìmọ̀nì tí ọ̀kan náà àwọn olùmọ́sọ wípé kìí máa ṣe bìtàhálì kìí máa ṣe góòlù kìí máa ṣàgbájá kìí máa imama ìmáàmà láwà ní ọ̀sọ́ta ṣe àwọn ọ̀sọ́ kan wà tẹ́ ẹgbẹ́ pé ẹni tí ó mọ̀ ilé wọn sọ pé àtẹ́mọ̀ ah, pẹ́ ní ọlọ́run lẹ́yìn kò ti mọ̀ kí lẹ́mọ̀ tó rí alẹ́kùnrin ọ̀sọ́ta kò mọ̀ kò mọ̀ kò mọ̀ ọ̀rọ̀ táàmù àwọn ọmọ orin ti padà pé ẹni tá lẹ́yìn ọ̀sọ́ lórí ìlọ́jọ́ olùmọ̀tẹ́ ń sọ pé lẹ́sàlẹ̀ sàhálì lẹ́sàlẹ̀ náà lè sàhálì wà láàrin tàmánì kìí ṣe sí ọ̀rọ̀ wípé ìkà báyìí ni máa ṣe sẹ́yìn lọ́wọ́lọ́wọ́ wàlàkínàhú ma wákọ̀rọ̀ fi ń kú lórí wọ̀kọ́dà kọ́tùlẹ̀ àmàlì ṣùgbọ́n gbọ́dọ̀ orí ilẹ̀ lọ́kàn ẹkùn ní ó fi dìde àwà àríṣẹ́ ìmánìyàn lára èèyàn agbọ́dọ̀ dandan agbọ́dọ̀ oríṣẹ́ ìmánì lára ẹ̀ṣẹ́ abájọ́pẹ̀ ní mú mi tọkàn ẹ̀ láti mọ̀ pé ń bẹ lọ́kàn àríṣẹ́ rẹ̀ lára ìyẹn ni ó máa jẹ́ ìkó ọ̀rọ̀ sí ni lẹ́nu àwọn tí wọ́n máa sọ wípé ìmọ̀ ní àwọn ń bẹ lọ́kàn àwọn àwọn àwòṣẹ́ tí wọ́n fẹ́ kò jọ mọ́ tẹ̀sẹ̀ tó ní ìmọ̀ àwọn eléyìí ti ṣubú wọ́n ti ṣubú tipẹ́tipẹ́ ọ̀rọ̀ ìmọ̀ àti iṣẹ́ rẹ̀ nígbàtá àrọ́ kan a máa máa á sì mọ̀ pé múmi nílẹ̀ ní yìí nípa ti wí àti ti ṣe àwọn olùmọ̀ nínú ṣẹ̀ríà ti Islam wọ́n ní mo fẹ́ káàkiri mú fífin ìmánù ni kọ́ọ̀lùn bí lìsàn ẹ́sọ̀ gbólóhùn ìmánù tó pẹ́ látàrọ ọ̀rọ̀ lónìí láì mẹ̀yàn rí a mọ́ mọ̀ pẹ́kẹ̀ tẹ mú mí pẹ̀lú tí jáde lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀lì kan bá sọ pé ẹmọ́ dájọ́ à ní dájọ́ a sọ wípé ọ̀rọ̀ mọ́mì ní kọ́ ní tẹnu ẹ̀ jáde yẹn nígbà tó jẹ́ pé kìí tọ̀rọ̀ mọ́mì ní tẹnu ẹ̀ jáde ìyẹn clear kò pọn jẹun kásẹ̀ wà máa á sì máa àtẹ́sẹ̀ léyìn ó kílé àtàbágbọ́n ní jáì lẹ́nu yẹn ẹ bá gbọ́ tẹ́lómi sọ sí ọlọ́run wàláì àbọ́mọ tó ń gbẹ̀ níwájú ní máa ń sọ bẹ́ẹ̀ sí àmọ́ sọ pé ọ̀rọ̀ ti pọ̀ ju ẹsẹ̀ sùúrù àmọ́ fún sùúrù tó wáyé pé èèyàn ní bá ń sọ bẹ́ẹ̀ sí. níbi àìgbàsán ọmọkàn bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹgbọ́n tọ́mọ èèyàn sọ sáà nàbì sallallahu alaihi wa sallam tọ́rọ̀ bá dìbì pé ẹ̀kẹ̀lé súnà sọlọ́ ẹ̀kẹ̀lé wọ́n ti kọ́dún bí kọlù ilé ìrìnlẹ̀ àkọ́kọ́ ẹ̀ àkọ́kọ́ di sọ́kàn àkọ́kọ́ di ìmánì sọ́kàn lọ́nà tí iye méjì òní padà wọnú ọkàn yẹn níbi tí mọ́ni yóò lágbára dé táwa náà rí pé kò sí èméjì tó lè gbà bì kan wọlé láti jẹ́ àjọ olóró fún ìmánì yẹn ẹni tó ní ọkàn yóò mọ̀ mọ̀ bẹ́ẹ̀ níbi tó ti di yóò wà máa wọ́n sọ̀rọ̀ ìmánì wà á máa lóó mílì jàwárì àwà àrí ní tẹ́bí ṣe tẹ́lá ń sọ́kọ́ àwọn orí tẹ́lá bí tẹ́bítẹ́kẹ́ wọ́n ti tẹ́bí wọ́n ti tẹ́lá bí wọ́n ti annáàtù lè ṣe àti tẹ̀lé àfipá bá ti dúó ìbá ti pọ̀ yí nígboro àríkọjá lọ àwọn ẹbí lọ́kọjá lẹ́ni lẹ́gbẹ̀ẹ́ àbíkẹ́ jókòó ti àbíkẹ́ náà bá sọ̀rọ̀ àbíkẹ́ náà bá sówò ẹni tí ó gẹ̀ẹ́sù jẹgbà tó lè gbé nípa lẹ́ẹ̀kan náà ẹ̀yìn òsì lè mọ̀ torí pé àwòrán wa bákan náà ni ànáàtò nìjíríàdì tẹ̀mìtìlì àtìfà tí rọ̀ ní wá ní bọ́lọ̀ ti dá wa àbúwù mú ádámù wà ní ó mú hawa látara ádámù àti hawa gbogbo wa ti wá ó sì gbà tẹ́ ẹ bá rí tẹ́tẹ́ yẹn kan ṣe kẹ́ẹ̀tó kiri mọ́lẹ̀ tẹ́mọ̀tá lọ pé é àti lágbájá ti rí kẹ́ẹ̀tó kókó ládùúgbò áà àti inú ewu la wà láti dọ́ọ̀lù kíákíá lẹ̀ ń wálé bí ẹ̀gbọ́n ọmọ ẹgbẹ́ jù nígbà tọwọ́ tẹ̀. iṣẹ́ tún ṣe òun la bímọ. torí bẹ́ẹ̀ ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó wá sọ orin tó pọ̀ ó rò pọ̀ mọ́ imán pẹ̀lú ẹ̀ nínú ẹ̀ tó jẹ́ orin tayé nínú rẹ̀ èyí tó jẹ́ orin a àmọ́ bẹ́ẹ̀bẹ̀ nínú ẹ̀ ní tọ̀wọ́bùrù lámì nínú ẹ̀ ní kí ọkàn balẹ̀ láwùjọ àtẹ́yìmọ́rin tó lọ tó pò lọ́kó lẹ̀ òun ni ó ti sábàbí ní ìjọlù wọ́n tún jí ìbọn ní àkàtà ọlọ́pàá thousands of rivals ó miss bẹ́ẹ̀ náà ní miss lákàtà àwọn ológun sójà àṣẹ́kò sírù kan ìjà iná ẹ̀wò ẹwọ owó tí wọ́n kó jẹ tí wọ́n fẹ́ fi ra nǹkan ìjà èyí tán tí wọ́n kó jẹ tí wọ́n fi ra nǹkan ìjà wọlé ńkọ́ kí sáà ti gbọ́ ẹ̀ wọ́n kó jẹ ìbọn ti pọ̀ jẹ tí ó yìn lọ mẹ́má sọ pé ìwọ̀ ọlọ́pàá ìwọ̀ àmì ìwọ̀yá ìwọ̀ ọ̀kọ̀ọ̀kan ìbọn mẹ́wàá mẹ́wàá ìbọn ogun ni ọdì mọ́ra bí ẹrù wà láàrí ìbọn tó sẹ́kùnlẹ̀ síbẹ̀síbẹ̀ à ń pariwo insecurity insecurity kàkà kó sàn ó wá ń lékè kàtí lágbóró kí ló nù wá al-imanu alihakiki ìgbọ́lọ́ngbọ́ lódodo ẹ máa wo àkọ́kọ́ nínú tábì mà pé ìtónù wá nìyẹn nínú sọ́ọ̀tù zuma afa mẹ́rin ṣára lọ́wọ́ fọ́gbẹ́rọ̀ wúlé islam wọ́n wà lórí mẹ́rọ̀bì ẹni tọ́lọ̀ ń bá fi islamu tọ́lọ̀ fẹ́ràn náà bí sí lọ́kàn sọlọ́lọ́wọ́ sáàrọ̀ sálà mọ́ bẹ́ lọ́wọ́ fẹ́ ní àtẹ́yìntẹ́ gbọ́ mi mo ń bẹ lọ́n bẹ́ẹ̀ fún mi àtẹ̀yìn sẹ́ǹ gbọ́ mi ọwọ́ àlà lórí mi rọ́bì tí mọ́lẹ̀ wà ń bẹ láàrẹ̀ látọ̀dọ̀ lọ Islam ó bí ìmọ́lẹ̀ ó kọjá mọ́lẹ̀ ìbẹ̀nú ìjọba rí ìmọ́lẹ̀ lẹ́nu ẹ̀kọ̀ọ̀kan ó ìmọ́lẹ̀ láì ṣẹba nínú èèyàn mọ́ tí ó bá jẹ́ pé inú èèyàn mọ́ tí ẹnu aráyé kò wáyà pé lágbájá ìjíjà fẹ́ràn ní pé inú ẹ̀ mọ́ kì í talábòsí irú bọ́ọ̀bù wọn gbé sínú fún ẹ̀ irú bọ́ọ̀bù wọn gbé síbẹ̀ inú ẹ̀ mọ́tẹ̀ ń wí yẹn pé kì í talábòsí ọ̀rọ̀ ìmọ̀ nìyẹn sọ ó túmọ̀ sí pé ẹ̀ ní bábú lọ́dọ̀ ẹ̀ pàápàá jù rẹ̀ ní sọ pé bí àṣàlámù àríkù ìdí máa ń fi lọ́kàn balẹ̀ láyé táàbí máa ń mọ̀ pé èèyàn ń rìn pẹ̀lú ìmọ́lẹ̀ oníkó sọ gbọ́lọ̀ àsàlámù àlékún àmọ́ lónìí àjọ olóró ni àsàlámù àlékún lọ́dọ̀ pọ̀lọpọ̀ ohun tó sọ bẹ́ẹ̀ náà ló bàbẹ̀ yẹn jẹ́ bọ́ọ̀bù tán ti ń bẹ níkùn tán sọ pé ní èèyàn mọ́ tí lágbájá sọ ọkùnrin sọ obìnrin sọ pé ẹni rẹ ni inú ẹ̀ mọ́ kìí ṣe bọ́ọ̀bù rẹ lé nóòrò àlìmọ́rì ni ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo òròyìn tó bá ń bí ìmọ́lẹ̀ tó jẹ́ ti ìmọ́lẹ̀ nínú àyà míì sóràtìlà ní àn 125 sórà kẹfà 125 fàmá yóò rí nílá wáyé àdíyà ẹgbọ́lọ́n bá fẹ́ bí mọ̀nà yẹ́ṣọ́rà sọ́dúnrà olè islam ọ̀rọ̀ islam lé jẹlógún àti ń kó ọ̀pọ̀ mọ́ ìmọ̀ nìbáwọn tábá ti sọ̀rọ̀ islam àti sọ̀rọ̀ ìmọ̀ nì níbi tó ti ń wọnú ara wọn torí pé bíyẹn bá fi mọ̀nà ó ti sọ̀rọ̀ islam ó ti ṣiṣẹ́ islam náà papọ̀ tọ́lọ̀ bá fi lè gbìyàn tó fi lè kọ̀ǹfàmù pé yẹn ti mọ̀nà wà máa ń yóri rí ayé yóri la ẹjọ́lọ̀ bá wá fẹ́ nù wọ̀lẹ̀yà olùrí láàrin ọ̀dọ̀lára ọlọ́dàkùnmọ́ nù wá ìyẹ́jẹ̀ àlùsọ́dírọ̀ húdọ́ yìkọ̀ ìgbáyà tí ẹ ó fún tó bá bára ẹ̀ níbi kan tó di túláàsì láti wà mẹ́ ìgbẹ́ tí sọ̀rọ̀ ọlọ́run yóò nílà kọjá àlà ìtumọ̀ pé báyà rẹ̀ ó fún nìyẹn wọ́n ní olùmọ̀ ẹ̀dá fẹ́ tó wà sí ìtẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún fún wa tó bá jẹ́ di tí ò sí lè dìde ìtẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wákàtí mẹ́ẹ̀ẹ́dógún ni ẹni tó lọ́n bá torí ẹ̀pàdánwò fún gbẹ̀gbọ̀n ọgbẹ̀gbọ̀n ọmọ àmọ́ra rẹ̀ pé ọmọ rí ìrìnra mi ní máa gúnmù bí ká máa sọ́tọ̀ lọ́n ìnira náà bẹ́ẹ̀ fún un ọlọ́run àwọn èèyàn pé ká anna máa yà sán àrùn sàmà wò kó jẹ́ pé lára lé wọ́n máa lọ sánmà bẹ́ẹ̀ kò sì níbi tá a fọwọ́ mọ́ one kilometre two kilometre lọ́nà sánmà bó bá jẹ́ ẹjọ́ wa pọ̀n ẹjọ́ wa pọ̀n torí ẹ̀ ẹwọ tọ́lọ̀n fi ẹni tí ò ní máa ní ẹni tọ́lọ̀n fi báyẹ̀ ẹni tọ́lọ̀n fi wóyí ọlọ́run tẹ́ká mọ̀ pé ìmọ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ọmọbẹ̀ níbi iman nínú ẹlẹ́ẹ̀kejì rọ́sọ̀bọ̀ lọ́wọ́ ebi ń pawà ìlú lè ìlú bẹ̀ rògbòdìyàn àti ẹ̀bẹ́ lọ ọlọ́run tún òun pọ̀ mọ́ bí pé ìmọ́lẹ̀ ló bọ́ lọ́wọ́ yìí

a fún yín ní better life aya 97 nìyẹn nínú sóra kẹrìndínlógún ẹ̀yẹ tàbí padà sọ́dọ̀ lọ ẹ sọ̀rọ̀ imani ẹdí imani sọ́kàn ẹ sọ̀rọ̀ ẹ̀ ẹsẹ̀ rẹ̀ fàlà nóòkì ìhánìyànhú àyáàtàntọ́ yìí rà better life ó bàdé ó túnmọ̀ sí pé bí ti ń burú ti ń le sí i àti pàdánù kankan gbogbo tó kù tá à ń rò pé tá a bá ti ní tá a bá ti ní tá a bá ti ní àdánwò àtàjẹkúnyà ní òmò nǹkan mọ́ máa dámà torí nǹkan ẹ̀yọ̀ tó yẹ ká nígbà ní ìmánì tí a ń sọ̀rọ̀ rẹ̀ mo fẹ́ rán wọn létí wípé orígun mẹ́fà ni a ti gbọ́dọ̀ mú kanká ayọ̀kan kúrò tẹ́yọ̀kan bá ti bọ́ gbogbo ẹ̀ ti ṣòfò nínú mẹ́fà ìdí máa pè lẹ́nu sí nìyẹn òun ní àlìmọ́nù ìlà ẹgbọ́lọ́wọ́ bá gbọ́ ẹgbọ́lọ́wọ́ bá gbọ́ ọkọjá ìkan sọ Jonathan lánàá ọ̀rọ̀ kan sọ fún ọlọ́run rẹ̀ lẹ́gbàá lọ́jọ́gbọ́ kẹfì ní wà máa áhàdùn ní alùsùlì náà fi pàlímọ́ wàlà wà ánàhù dáta rọ̀sọ́lù lùmùtọ̀ harù níbi tó máa ráyé bí ọmọ ádámà hánu dé wọ́n tún gbáwọn òjíṣẹ́ ọlọ́run bá hánu bí ìbá ti bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n ní àwọn ànábì ọlọ́run lọ́ta tó báyìí kẹ́nìkan máa sọ̀rọ̀ pé ìṣe súnà láti ọ̀rọ̀ ẹ̀ láàsọ ìwà ìlú ẹ̀ká hù bẹ́ẹ̀ ló fi ẹ̀ká sòwò àti gbogbo àwọn ìsàlẹ̀ ìta bá ti kó tọ̀ wá jẹ ní ìbú kó jẹ ní ìbáwí bí kì bá ti báwọn èèyàn ti mẹ́lá ìjẹ́ ọ̀tá àwọn ànábì ọlọ́run ibi tá ti mọ̀ nìyẹn nígbà tí lè mú olùmọ̀ tí ń kìí ṣe wípé ẹ fẹ́ gba lọ́wọ́ wọn kẹ́ padà lọ ẹ̀ tábá ní ẹmọ́ sówò báyìí ẹmọ́ hùwà báyìí ẹmọ́ jẹ nǹkan báyìí kìí ṣe pé ń gbàtí wọ́n bá dà alẹ́ tí ẹjẹ́ padà lọ́bẹ̀ fa ẹmọ̀ jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ nílà olùmọ̀ tí ma ń pè pè sójú ọ̀nà ọ̀tọ́lọ̀ pé nǹkan yóò sọ kò sọ fún ẹni tí ìsọ àti ti ń gbọmọ̀ ni ẹ má ń pèrú òwò báyìí kìí ṣe pé gbàtẹ́ bá kúrò mẹ́lẹ̀ wọ́n wà lọ bẹ̀rẹ̀ fa tọ́lọ̀ fi sọ fún ànábì wọn ni tí ìsẹ̀ ẹni tó wọ́n ń lọ lásán wọn ní ọ̀nà lọ wọn ò tí ìsẹ̀ tàbí rẹ̀tẹ̀ wọn tàbí tàbí rántí àpẹẹrẹ pé àwọn ọmọ adámọ̀ kórìíra ọlọ́run àtàwọn ànẹ́bí ẹ̀ àlìyí mùsọ̀láàbù wọ̀sálà ó ní ẹ́ o kódà ọlọ́run bá wá nínú ẹ̀lẹ́dínlẹ̀ àtúnú àbìlá àwọn tí wọ́n máa ń ṣe kẹfìrí sọ́lọ́run wà rúùsùn lìyì àti gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run wàyùrìdíùnà ayìn fàríkù bẹ́ẹ̀nà allahi wa wọ́n bẹ́ ọlọ́run ọ̀tọ̀ ọlọ́run ọ̀tọ̀ ànábí ọ̀tọ̀ sáàrọ̀ ààrí mílíọ̀nù yẹn ní mùsùlùmí tí ṣe bẹ́ẹ̀ lónìí àyà dákìlú bẹ́ẹ̀nà dárí kàtẹ̀lílá níbi káṣòfin àláàrin ọlọ́run àtànábì tó rán wọ́n wá sọ ẹ̀dọ̀nà ẹ̀sìn ní láti rí kòránì yìí àwọn oníkòrán sáńgbìsí wọn ọ̀fẹ́ mọ́ sáànábì wí wọn ti fẹ́ gbọ́ sáwọn ilé ìrìn ìṣẹ̀sìn tí wọ́n fi sórí lẹ́dọ̀ ọlọ́run aláyàtọ̀ ìgbéyàmọ̀ àwọn tí wọ́n tẹ̀ra

àwọn tó yẹ pé wọ́n ní áfíríkà lọ́hùn ẹ má bá wa sọ̀rọ̀ súnà ẹ má sọ bá wa sọ̀rọ̀ tànàbí ẹ wọ àwọn tí àwọn non muslim lára wa ń bí láàánú àwọn èèyàn tàjọ ń gbáyé òfin tó kàn án pẹ̀lú bó ní jésù ti láyé ní tó kílẹ̀ àtẹ̀yìn àtẹ̀yìnbọ́ mi àtàwọn gangan fúnra wọn tó ń gbọ́ iná pọ̀lọpọ̀ ọjà lẹ́yìn tí ìtọ́pọ̀lọpọ̀ mùsùlùmí máa fún wọn lónìí pé ẹ̀sọ́ ni tó wà nínú àkọsílẹ̀ jẹ́ni tẹ́ tẹ̀lé ló sọ báyìí àbọ́n ló ṣe báyìí àbọ́n ló hùwà báyìí àbọ́n ló tẹ́sì báyìí lẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń tẹ́lá nẹ́bí lónìí sallallahu alaihi wasallam lẹ́nu àdíkúlò bàbá olùkọ́ fi ń tẹnu mọ́ ẹmọ́ dáadáadáalẹ̀ ẹmọ́ dáadáadáalẹ̀ ẹmọ́ pè kankan lẹ́sìn tẹ́ ní bá rọ́dọ̀ ọlọ́run tẹ́sì ti lo àìjẹ́ yín àtomi ara yín ti tán lórí ilẹ̀ ayé ó sì sin òkú yín sórí ìfẹ́ mùsùlùmí ó sì ní jẹ́lómi ìdílé mùsùlùmí tóró mi gbé sí ayé ẹ̀dá rẹ̀ láti yí ọlọ́run sọ́tọ̀ ya ànábì sọ́tọ̀ sallallahu ta'ala alfalla àrí alìkùránì yúnà alálùkùránì sángílítí tí ó fi nǹkan tó kàn pẹ̀lú súnà ìtànábì sallallahu ta'ala alfalla kọ́ fún ayé kọ́tà pọ̀lọpọ̀ àmọ̀kùn mẹ́kọ̀ọ́ ní ìdí èkúnṣe mùsùlùmí ó tún ti bá wọn dá sí ní ìsìn ọ̀rọ̀ tí ó yé mùsùlùmí tí tàbá gbọ́ ọlọ́run bá gbọ́ lójú orígun àkọ́kọ́ ẹgbà mọ̀lẹ́kà gbọ́ bọ́lọ̀n ti fẹ́ta àgbà wọn gbọ́ ẹ mọ̀ pé wọ́n ń bẹ bọ́lọ̀n ti dápọ̀ wọn àti iṣẹ́ tọ́lọ̀n ti sọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan wọn ẹ tún mọ̀ pé wọ́n yàtọ̀ sọmọ adámọ̀ ọ̀rọ̀ pọ̀ lére léyìn ó tún tọ́fíìkì náà ó jù bẹ́ẹ̀ lọ pé àwọn là ń pè ní mọ̀láìkà bóò láti dá wọn bóò ní fọ́nṣẹ̀ wọn wọ́n yìí sì ikú títí tọ́lọ̀ sọ pé kí wọ́n kú wọ́n ikú bí tiwa gbogbo tí ẹ ká ti nìyẹn o

àsìkò tọ́lọ̀ ń fẹ́ ká máa lò láńlò lọ láyé dáwà táàbí wa tọ́lọ́lọ́ ọ̀dà ọ̀sánà tó sọ fún wa pé àmọ́rò ó mà ti bẹ́ẹ̀ náà ti fi wọn sàbẹ̀ yìí àwọn àdúmọ̀ ní tọ́lọ̀ hàn ní tí wọn ní máa lò ju sixty seventy lọ wà kọ́lù òun awọ́ kọ̀lé lò nínú máa ìjà rúdúrà rẹ̀ àwọn tí ó máa kọjá abẹ́ òkèrè nu wọn. òṣìṣẹ́ náà ti fẹ́lẹ́ yìí tọ́lọ́lọ́ ọ̀dà wà kútù bíyì ẹni gbàgbọ́ fáwọn tíra tọ́lọ́ sọ̀kalẹ̀ koran ló kú lọ́wọ́ ìyìn àtẹ̀yìn lónìí òun sì lójú ogun gbogbo tíra tó ti sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ gbogbo ẹni tí ń bẹ láyé lónìí koran ló fi sílọ̀ koran ló fi sílọ̀ òun ni latest kò sóbì tó wà mọ́lẹ́yìn ẹ̀ ẹnìkan fẹ́ sin lọ́run lónìí pé ẹ̀rọ ọlọ́run bá òun kò sí sí àkẹ́kẹ́ tó jẹ́ tíra fọ́nà tí fọ́nkṣẹ̀ mọ́ tàbá ń sọ̀rọ̀ iman tẹ́yìn ó fi sí náà tó fi sọ́rọ̀ ayátọ̀ tí a máa fa Al-Qur'an Karim torí tàwọ́rátà wà nú ẹ̀ ìjìlá wà nú ẹ̀ bọ́lọ̀ ti sọ máa nípa Al-Qur'an nìyẹn bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀rọ̀ àwọn tí wọ́n tọ́lọ̀ fún tíra tó tún ọ̀rọ̀ wọn ìtàn wọn àti tí àtọ́lọ̀ fún ọlọ́ ni mo fi kó ogun ẹ̀sìn náà Al-Qur'an ní ìsìn ní sọ tí a ní kalẹ̀ mọ́ táyọ́ ti tán ìyẹn jẹ́ lẹ́ẹ̀kẹta bákanáà lẹ́yìn nígbàgbọ́ sí ọjọ́ gbẹ́dọ̀ kìí àmà ẹni gbàgbọ́ sọ́jọ́ gbẹ́dọ̀ kìí àmà ọjọ́ wo lọ́jọ́ yẹn fẹ́ àwọn kan tó ṣẹlẹ̀ ń bẹ̀ sí àwọn àpẹẹrẹ rẹ̀ gbogbo àwọn kan tó rọ̀ máa ọjọ́ alùkìyàmà orúkọ ọjọ́ alùkìyàmà gan bá bá sàjọ láì ṣe tàbsírò ó tó ká bẹ̀rù ọlọ́run láwọn orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ Allahu nínú ènìyàn mú tàdáàbò ọjọ́ ó rí pé òfò ìkíyà ohun tẹ̀ ní ìjà lọ́lọ́run ti sọ ibi tó rà ìyàwó mù tanan ọjọ́ tó ọmọ pẹ tí ò ní dáhùn bó ti kó kígbe tó sí èsì tẹ̀fẹ́ kò séèyàn ẹ̀ náà ti bá ọlọ́run ọlọ́run ti ọní ọ̀kan náà ọjọ́ orúkọjọ́ àlùkìánà ni èyí ma rí ọgọ̀rọ̀ tí ń lọ kẹ̀síkẹ̀síkẹ̀ tí yóò mú lè yá mọ̀ ní ọjọ́ ńkọ ọjọ́ ìdè ọjọ́ ìdè ìdè tọmọ yóò mọ̀ dìde nínú àjìrá nínú sàárè ẹ lè máa gbọ́rọ̀ olè kẹtún máa sọ̀rọ̀ kẹtún máa sọ̀rọ̀ àkúdà náà àfihàn tọ́lọ̀ bá fi bí ọkàn yìí tọ́lọ̀ ní gbogbo ẹ̀ tó wá sáyé ó dìde nínú àjìrá kúlóra sàárè kúlóra jájá nínú sàárè sí àkúdà ń bẹ́nu sàárè adẹ́ ti takọ̀ lọ́mà àkídà ìgbàgbọ́ pé àkúdà in tẹ́ mọ̀ntẹ́ ìtọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ìtọ́kàn ni pé àwọn eléyìn ti dìde tẹ́lẹ̀ ṣé ń gbà tọ́lọ̀ ń bá wá ní kí mọ̀ láìka ohun pé ẹ dìde gbogbo ẹ̀ tó ti kú ní ọmọ ádámà ṣé ń gbà lọ́wọ́ tẹ̀sẹ̀ wá kú ló tẹ̀ wá wọlẹ̀ lónà wà dìde pẹ̀lú wọn àbọ̀ wọn sọ pé èmi ti wà ní o ẹjọ́ bá dìde ní kó dìde o according to àbídà Yorùbá ní tó tako mẹ́sẹ̀jì Ọlọ́run tó tá a bá ń sọ̀rọ̀ iman ọ̀yà níbùkátà sí ká gbọ́ yé ìyàwó ọmọ ya kúrújú nàìjíríà ní àdìdà àti fírọ̀ ọmọ èèyàn tàbí ó yára dìde ẹ̀sùn náà ní gbogbo tí a sẹ́kù lára ẹ̀ tí ò ní jẹrà ní gbogbo tó jẹrà ó tó mọ́

خاشعة أبصارهم ترهقهم ذلة يدروبوا ذلك اليوم الذي كانوا يوعدون ọjọ́ àlìkàmọ̀ lóde mú wọ́n bá tún parí gbóló ní ọjọ́ àlìkàmọ̀ táwọn a ní ọjọ́ sọ́jọ́ àlìkàmọ̀ ẹrù wà lẹ́yìn ó dì lọ láyé tàbá wọn bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wọn lérè pé kí nọ́tẹ́ ti láyé pé ọ̀rọ̀ owó táwọn èèyàn ń sọ ni kò sí tó kàn pẹ̀lú imani àbí imani gangan tọ́lọ́run fi torí ẹ̀dá wa bẹ́ẹ̀ náà lè yóò máa rò ó máa látara rẹ̀ látara àgbọ́yé bẹ́ẹ̀ pé kí ni mò ń dì lọ́wọ́ báyìí tó jẹ́ ẹrù àlùyáàmà kí ni mò ń dì lẹ́nu bí bá àfẹ́sẹ̀ ààrẹ èyí ó sì gẹ́ẹ̀sẹ̀ ààrẹ wà láìláàdì èyí ó rí pé òun ìlẹ́rù kankan tó ti ń dì lọ́wọ́ báyìí tó jẹ́ báyìí àmà àfán ògidì ẹrù ayé níbẹ̀ lọ́wọ́ òun kẹwọ̀n wá ní tí ó rẹ̀ lálùkì àmà awọ́dì mọ́yọ̀ hásà omi àbúyọ̀wọ̀n kì á máa fi sọ̀rá nínú ọ̀gẹ́ ẹrù tí ẹkọ́ máa bẹ nísàlẹ̀ ìdọ̀họ́ tẹ́yàn bí ń dì ó ní àsọ̀lá àwọn ìsọ̀lọ́lọ́wọ́ àsọ́lá wọ́n lẹ́n tí ó bá dì kò sí nǹkan ní tó léjì tó Eh, ah, eh, kódà ah, inú wọn mọ́ wọn kàn lẹ́sìn ni ah, ó ti parí ẹ ti dájọ́ inú mímọ́ tàìlẹ́sìn tó jọba àrùjẹ́ náà ẹ àwọn afúnfọ̀ ẹ̀ tó bá ti pọ̀ láàrin ẹ̀rọ ẹ̀yẹ̀ kan lọ́jọ́ pẹ́rọ kìí àmà ó ti wá tó pẹ̀lá yìí wọ̀lẹ̀ yàbùdìlá ọlọ́mọ́sọ̀ alẹ́mìí tó bá ti ń ronú pé ṣé máa nì ìbẹ̀ tá a fẹ́ fi jẹ́ èèyàn báyìí láàmú ronú pé kí là ń jù lọ́wọ́ tó jẹ́rọ ìgbéyà nù lẹ́yìn ìgbà sí kọ́dàrà kọ́dàrà káńtọ́ ní kọ́dàrà o ara tó rọ̀ mọ́ máa nìyẹn á sí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí òun làwọn èèyàn ti yí náà ti yí ṣubú a sì wá gbàgbé tọ́lọ́run sọ ń pa kádàrà ẹnìkan kan ò tiẹ̀ sọ̀rọ̀ bí ìgbà tọ́lọ́run sọ̀rọ̀ kádàrà mọ́ àti bó ti jẹ́ kọ́wọ́ òun nìkan ló wà ayé jẹ́ ní ẹlógbòdò nítorí wípé ó kàn bá tàbí lójú oorun ní bá ń pọ̀ jẹ lẹ́wọ̀ arántí máa ń tọ́lọ̀ ló dá lẹ́wọ̀ arántí tọ́lọ̀ sọ fún wọn pa lẹ́ẹ̀rántí máa ń tọ́lọ̀ sọ fún lásìkò kó tó wá sáyé gbogbo ẹ̀lẹ́mọ̀ bí wáyé lẹ́rìn lẹ́mọ̀ gbéyàwó sí iṣẹ́ àkáàtì ọ̀rọ̀ mọ́ sí àsìkò tọ́lọ́run tó àbí òtó ẹnìkan tún ọdún táyà kókò nàgí ó ní tọ́lọ́run tó járe ẹja gbọ́rọ̀ ó ní ìfẹ́ni tó pa yẹn ó pa mọ́ ọlọ́run lọ́wọ́ muhammadu rasulullah irú mọ́ni wọ́n lábẹ́ mọ́ sọ nípa kò sí náà ti jẹ̀ yẹn ẹnìkan wá ní inú bí òun ọmọ lọ ni kódà òun yóò gbọ́dọ̀ wọ bá tẹ̀ lọ́ba tó lọ lóòótọ́ táwa lọ́lọ́run náà níjẹ́ náà ti dájọ́ ara wọn látàyé mi táwọn mú mi ní kékeré rán rí nígbà táwọn ẹbí sọ̀rọ̀ yẹn ó ní gbọ́ yìí wà yìí explanatory statement kádàrá tó dáa àbí tó jẹ́ tìbànújẹ́ ẹgbàgbọ́ pé kí ni kólùlò mìnìyàn ọ̀dọ̀ náà ló gbẹ̀dù wa ìlọ náà fi sọ fún wa pé ká máa bẹ̀ òun ká máa dúpẹ́ fún òun á máa dúpẹ́ fún lórí orin á máa bẹ̀ níbi tí níbi a níta bá fẹ́ táà tí ní tọ́lọ̀n bá sọ̀rọ̀ fún wa alhamdulillah ilẹ̀dí ibi nìjìmá sí ìdàtí mú sọ ọlọ́run tó jẹ́ pé òun orí fi dọ́wọ́ èèyàn mo dúpẹ́ fún ọ wá ń pè bàánú jẹ́ fún yàn alhamdulillah náà láti bẹ̀rẹ̀ ala kulli hal gbójú kó ní ọ̀pẹ́ tó sọ́lọ̀ ọ̀pẹ́ náà látòkú sọ́lọ̀ Allahumma ajirni fi musiba fi hadihi ọlọ́run sọmílẹ̀sàn rẹ wà kòlófò lè káyọ̀rọ̀ mi nìkan wá fi dáadáa mí ìdófò lọ́kàn balẹ̀ ju àdánwò yìí lọ ànábì ló kọ́ aládùúrà yẹn tí èsì sọ fún anibádánwò ní báwa kó tó mọ kọ́ anúrọ̀ ọ̀dọ́ àbámu Àsàlámà àrékùnmọ́ aládìyà àrígbìlẹ̀ Mùsùlùmí ọ̀rọ̀mìnì, ẹ̀yin ní ìyẹn lórí wà iná ìṣẹ́ aláwọ̀bíkùn láìkún àwa náà ń bọ́ ohun yọ́pùtúrù lọ́wọ́lá náà wà fún ọlọ́pọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀ àtàwà náà o ẹni tí ó sọ náà lọ́gbẹ̀ẹ́ ẹ̀tún sọ fáyé ló pa ẹ̀ lérẹ́dìkà tí ó mọ̀ sọ bẹ́ẹ̀ àfẹ́sí máa nìdí ń gbèrú láàrẹ̀ ó mì pé ń pì bí àpálùkẹ́ àmọ́ kí èèyàn lọ sọ bẹ́ẹ̀ lórí tẹ́ ẹ̀rọ ní ìborí tẹ́ gan kọjá ogójú tẹ́ gẹ̀gẹ̀ nínú

yóò tòrò kọjá bá fi lérò gbogbo tí jáyé inú ilé inú ilé tí islam bá wà pẹ̀lú imani yóò tòrò àdúgbò yóò tòrò ìlú yóò tòrò bẹ́ẹ̀ náà ni gbogbo orílẹ̀-èdè dáwà torí ìrò wọn tí ń jó láti inú ọkàn ni ìmọ́lẹ̀ ń lára ilé ń bẹ lára Abdullahi ń lára Yusuf ń lára Ibrahim wà lára Suleiman lóró mìíràn ìdílá tọ́jọ́ pàtàkì Ọlọ́run sínú wọn fi mọ́ tí wọ́n fi ní ro aburú síra wọn tí wọ́n fi ní jàmbá ara wọn tí wọ́n fi ní sàbòsí ara wọn tí wọ́n fi ní bọ́tàǹdé síra wọn ìmọ́lẹ̀ yẹn ti wà lọ́kàn sábáwárẹ̀ èèyàn fẹ́rẹ́ ṣe ìmọ́lẹ̀ yẹn ò sí mẹ́ ẹ̀rọ ọmọ bà wọn yóò mọ̀ sí àwọn eléyìn nì láti dáwọ́ lè jẹ́ aburú kan wọ́n wà jẹ́ minority láwùjọ nígbà náà lánàá wà bẹ lọ́rùn ìgbà rẹ̀ lórí iman ọgbọ́dọ̀ agbọ́dọ̀ fi kankan lélẹ̀ ká tó mọ̀ tani sí i tí ò bá sí mọ́nì rárá kí là ń bẹ náà tọ́lọ̀ ń gbá rìn lẹ̀lẹ́ lórí ìmẹ́ni ó sì máa bẹ̀tẹ́ yóò sì máa bú rẹ̀ yóò sì máa fi ilẹ̀ ẹni tí bá ń fi ìlú bí máa ń tẹ́rí ọ̀jọ̀ kan nínú àwọn olùmọ̀ ló sọ̀rọ̀ kan ó ní mo sọ lẹ́ẹ̀kan pé bẹ́ẹ̀ yẹn ti máa ń fi ìlú bóun lówó òun nípò èyí tó padà wá bí ó ìwà ọ̀daràn táwọn èèyàn ń wù nísìn bẹ́ẹ̀ ti máa fi ilẹ̀ pé ẹni àmọ́ pátápátá mílíọ̀n pátápátá bílíọ̀n more than one billion wà káńtẹ̀ lómi ìlúgbìmọ̀ nínú ayé tàwa nàìjíríà tàwa èdè wọ̀lá ọ wá ní èyàn a máa fílẹ̀ adùn ìmọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ̀lá ìràdí ẹnìkan ò sì lè máa ní dọ́lọ̀ bá fún ìmọ̀ ju bọ́lọ́wọ́ tẹ́ fílì ó lọ èyàn máa fílì ìmọ̀ jù bẹ́ẹ̀ lọ sàlásùn máa ń kó nàbí ìwájẹ́ra bìí ìmọ̀ ó kọjá gbogbo àdùnfún ní tí ẹ máa ń fi ìlàjọ láyé ọlọ́mọdé àti kọ́mọ́tà sàlẹ̀ fún ẹ̀fún wa. أقول ما تسمعون واستكبروا تعالى لكم إنه الغفور الرحيم اللهم إذا الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء القربة وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزلكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون ثم صلاتكم ذكر الله تعالى